tá a bá fi lè kọ́ ọmọ nínú ẹran yìí tó sì jẹ́ pé aba tó fi kú sínú ìyá rẹ̀ àti pé dúdú ta tú ìyá náà ní dúdú fọ́mọ. bí ẹ ti tọ́ka jẹ ìyá bẹ́ẹ̀ náà lọ tọ́ka jẹ ọmọ. torí pé nínú àdéhùn àlẹ́ wa Muhammad. صلى الله عليه وآله وسلم ترجیح وا کہ تابع دو عرفا فخرج من بطنها جليلا ليس فيه روحا في أرمضة الزاد من العرائي ليس فيه روحا ثم من العرائي sẹ́mi lára rẹ̀ fẹ̀yìn náà wò yẹ kẹlẹ̀ á jẹ ọmọ bí bá ti jẹ ìyá. tọ́ ilé ìfihàn wa wípé lẹ̀kẹ́ ti ń mi lẹ̀kẹ́ tó jẹ́ nìyẹn dúdú tẹ bá ti dúyà dúdú náà ní fún ọmọ ṣùgbọ́n wọ́n ní nínú mẹ́jẹ̀mú tí ń bẹ fún jíjẹ ọmọ ẹran tá a bá nínú ìyá rẹ̀ yàtọ̀ sí pé dúdú ìyá rẹ̀ ló dúdú tiẹ̀ ìlà sẹ́mà kọ̀lùkù tó ti pé ara yẹn ọlọ́run bá ti ta pé àbá pé ọlọ́run ti ta pé kéde pé kò sí ìjọ mẹ́rin nígbà tá a gbogbo rẹ̀. lópin ìgbà tó ṣe pé a ti dá pé àbáàdà láti máa yiri rẹ̀ wò ọ̀tọ̀ pé ká jẹ́. wọ́n náà bẹ̀sẹ̀ ṣàárò tí irun ara rẹ̀ sì ti wò. ìyẹn ni pé irun ara ẹran yìí ó ti wò àmọ́ tó bá ti pé abá nínú ìyá rẹ̀ ife ọwọ́ kan ò tí ì ṣe nínú ẹ̀dá rẹ̀ ẹsẹ̀ kan ò tí ì nínú ẹ̀dá rẹ̀ sáà jẹ́ àbá àní jẹ́ àbá tí ẹ̀ bá ipe irun kò tí ì wù lára rẹ̀ ìyàpẹ̀ ń bẹ láàrin àwọn olùwà nípa pé sáà jẹ́ àbá àní jẹ́ ṣùgbọ́n tá a bá wo àdéhùn anábì Muhammad sallallahu alaihi wa sallam níbi tí wọ́n ti tọ́ka sí wípé dídú tí a dú ìyá náà lè dúdú sọmọ tó ó fi hàn pé ọ̀rọ̀ nípa jíjẹ ọmọ ẹran tá a bá bá nínú ẹran ọmọ màálù tá a bá nù màálù ọmọ ràkúnmí tá a bá nù ràkúnmí. kò ní í ṣe pẹ̀lú pé tó ti rọrùn àbí èsì ìrọ̀rùn lópin ìgbà tí ẹ̀dá rẹ̀ bá ti pé tó ti ń jẹ́ ọmọ ọmọ màálù ọmọ ewúrẹ́ ọmọ kò tó rẹ̀ afọwọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé fún wa nípa àwọn ẹran èyí tọ́pọ̀ fún wa láti wọn nínú المنخنقة بحبل ونحوه أنا تسيكي أخلف لنفع kótópé ẹ̀sùn ẹran ló kù lọ́rùn ibi tí ẹran tí wọ́n ń yípo ń tẹ́ súnmọ́ okùn fún lọ́rùn dáhìn kó wá jẹ́ pé okùn tó fún lọ́rùn yìí náà lọ padà dé pupa àgbọ̀dọ̀ jẹ́ torí pé ń bẹ nínú ẹran tó lọ wọn bá wá ti jíjẹ rẹ̀ léèwọ̀ ó sì lè má jókòó kọjá tó jẹ kọjọ kọjẹ pé njó fún lọ́rùn pa ọjọ́ òkun ó lè má jókòó gángan ṣùgbọ́n kó ṣe pé njó fún lọ́rùn pa ọjọ́ òkun gẹ́gẹ́ bí wáyà sọ pé wáyà ló fún lọ́rùn pa tẹ́kẹ́tẹ́kẹ́ ló fún lọ́rùn pa sọ irú àwọn ẹran báyìí kọ̀tọ̀ ká jẹ́ ẹlẹ́ẹ̀kejì alimọ̀kúdà ní àfọ́ wọ̀ṣíbẹ̀ rìhà ẹran tá a lù pa tá a fi kùmà tá a fi lù pa àbí ntọ́jọkùnrin bí pọ̀pọ̀ àbí àpólà ẹ̀ẹ́dẹ́gbẹ́ ńlá nàmá tó fi kú irú àwọn ẹran yìí kọ̀tọ̀ ká jẹ. a rí i pé bí ẹ̀rọ abẹ́ bẹ́ẹ̀ràn wí gbogbo tí ọwọ́ bá bà iná ni wọ́n máa sábà fi bá wí kí kéèyàn máa ta ọkà bàbà àbẹ́lùwọ̀ àbágbàdo kápẹ́tà wa kẹnu bọ́nú ẹ̀ kọ́mọ kó jẹ. sọ pé ìtara pé owó ni kini yìí ń bàjẹ́ dúkìá mi ní ń bàjẹ́ yìí lẹni tó ní ọmọ bábọ̀ tí ò ní mọ̀gbà tí ó da gbìbò lórí yóò da kùmọ̀ bó àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ó ti pé ọkọ̀ lèèyàn mú téèyàn lámà òkò lèèyàn sọ tó fi bá bẹ́ẹ̀ wò ìmọ̀ ẹ̀ràn bẹ́ẹ̀ a gbọ́dọ̀ jẹ́ o torí kọ́lọ̀ ọba ni wàlmọ̀nàkánìkọ́tù wàlmọ̀wòkúùdà ẹran tí o kọ fún lọ́rùn pa àti lè wọ̀ fún yín láti jẹ àlùmọ̀wòkúùdà tù kìí tẹ nà ní kùmọ̀ pa kìí tẹ nà ní pọ̀pá pa àbí ìtọ́jọ bẹ́ẹ̀ ọlọ́run tó ṣe lé wọ̀ fún láti jẹ. ẹlẹ́kẹta alùmùtọ̀rọ̀ díyà onídàájọ́ tó ṣubú látòkè oríbọ́ látòkè ọjàbọ́ látòkè ṣíṣubú yẹn ló ti sábà bí ikú rẹ̀ eléyìí náà àgbọ̀dọ̀ jẹ́ ọlọ́ni wọ́n mú tọrọ díyà àti ìtajábọ́ látòkè àti iléèwọ̀ fún ìjíjẹ. ẹlẹ́kẹ̀rin ànàfẹ́yà èyí tí wọ́n kàpá ẹran tí ẹran míì kàpá èèwọ̀ ní ká jẹ ọlọ́ni wàlmọ̀nàkànìkọ̀tù wàlmọ̀wòkóòdàtù wàlmọ̀tọ̀rọ̀díyẹ̀tù wàlnàfẹ́yà èyí tí wọ́n kàn pa èèwọ̀ ní ká jẹ eléyà fi hàn wá irú àwọn tí máa mú àgbò wọn lọ kàn pẹ̀lú àgbò ẹlòmíì nígbà tí iléyà bá dé àkọ́kọ́ ni pé kà ní wọn wọn láàánú yàtọ̀ sílẹ̀ yẹn tẹ bá fi lè ṣe ikú pa ẹran yín látàrí kíkàn tẹran yín bá kàn án àní jẹran. Ewu! wò fò kéèyàn fà fúnra rẹ̀ àbó sì fà fún bàbá rẹ nígbà míì òkú ọmọ yà ń dábọ̀ ni ẹran tí bàbá ti ra kara ló fà jáde lọ sábó tó ẹ̀yin náà gbé jáde àbí wò tí bàbá tí yóò ti ra gbìyànjú lọ síbi kan tó wọn lè jẹ́ pé àwọn ló ń dárò eléyàn wò. bákan náà àkílẹ̀ tó sẹ́bà ẹran tí ẹran abìjà jẹ ẹran abìjà ọkọlù àwọn àgùntàn àbá àwọn màálùú ó ti wá jẹ kan ó mú kan nù wọn ó gé jẹ lágbára bìtà tẹlẹsẹ. sọ eléyìí ló ti sábà bí ikú rẹ̀ àlejò ọ̀ kẹ́bí kòkò ọ̀dẹ́kùn àbí kìnìún kọlọkọlọ àlejò àbọ̀ ni àlejò ọlọ́ni wọ́mọ akẹ́lẹ̀ sẹ́bẹ̀rẹ̀ àbí ti ẹranko àbìjà bá jẹ ìgbà wo là ní jẹ kejì kẹta kẹrin karùnún àwọn ẹran yìí àfààní ìmbálagàdáàlì kàmínà á ìyẹn ni pé tí n tó ṣe wọn tó bá dé mábìlàgà ńlá tẹ̀rí ìfúnmọ́ àwùjọ tí n tó ṣe wọn bá dé ọ̀gángan bí tó ṣe kú pẹ̀lú tó ṣe wọn yìí kò ní lè tẹ̀mí ma ìgbà náà là ní jẹ wọn. ó túmọ̀ sí pé àlùmọ̀nìkánì kan èyí tó kún fún lọ́rùn ó kún fún lọ́rùn bàjẹ́ débi pé kò ní lè sẹ̀mí má ìgbà náà kọ́ bá bọ̀ bẹ́ẹ̀ àní jẹ́ lọ́nà tuntun kí tá a bá sọ ọ́ lẹ̀ yóò kú náà ni wọ́n là ní jẹ́ àbẹ̀tí wọ́n ti kó kún lọ́rùn tá a bá fi lè túlẹ̀ tá a yọ okùn yẹn kúrò lọ́rùn rẹ̀ yọ sẹ̀ irú rẹ̀ ní tá a bá dú àlè jẹ àmì ìdá ti mọ̀ pé ó kú náà ni tó eléyìí wọn là lè jẹ bákan náà èyí tí wọn ń nà ń pọ̀pà tí wọn ń nà ń kúmà tí wọn sọ lóko bàbá bàbá gbé dìde ó lè sẹ̀mí irú rẹ̀ ní tó bá bọ̀bẹ̀ àjẹ́ àmọ́ bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ bí yóò kú náà ni ó túmọ̀ sí pé ẹ̀yin gan ti bá débi kan ẹ ti tẹ́lẹ̀ ṣe débi tọ́ lámì eléyìí wà ní jẹ torí tó súnmọ́ ni pé n tó sí ńlọ́pàá nígbà tí wọn kàn jẹ wọ́n yà ni kéèyàn tó máa fọ̀bẹ́ gé lọ́rùn bẹ́ẹ̀ náà ni èyí tó ṣe é pé ọjà bọ́lá tó kù ẹran tó rí bọ́lá tó kù tó bá ti pé lù rẹ̀ ọ̀sẹ̀ nì tó ti ṣubú tó ṣubú yàn tó bá bọ̀ bẹ́ àjẹ́ àwọn tí a bá ti mọ̀ pé à eléyìí àsìkò lásán ni yóò kú náà ni kò bá bọ̀ bẹ́ àní jẹ́ torí pé tó ṣe ló ti kú pa bẹ́ẹ̀ èyí tí wọ́n kàn tí wọ́n kàn kú ó lè má ti kú tá a fi débẹ̀ ni wọ́n á ti fi káà pẹ̀lú bí wọ́n ṣe kàn yìí kò lè tẹ̀mí kò lè tẹ̀mí òkú náà ni ó ti rọ́ kalẹ̀ ó ti parí. sọ eléyìí àní jẹ ìwọ ni kí wọ́n kàn títí títí tí orí fọ́ gbogbo mùtùmùtù orí ní Sudan yìí wọ́n kàn títí tí ojú fọ́ gbogbo sojú náà ní Sudan yìí kí ló kù mọ́ ìjọba lọ bọ́bẹ ọkàn bọ́bẹ lásán ni torí pé lẹ́yìn ẹni tó ṣe náà ló ṣe pupa bẹ́ẹ̀ náà lè sẹ́ranko àbíjá jẹ tó bá jẹ́ pé mímú tí ẹranko àbíjá mú bíbù tó bu ẹran rẹ̀ jẹ tá a bá fi irú rẹ̀ lẹ̀ yóò tún sẹ́mi òun ni tó bá bọ̀ bẹ́ẹ̀ àlè jẹ́ bí kọjá pé ìgbà tí ìkòkò yẹn rá àgùntàn yẹn mú agbọ̀n ló ti ra mú nígbà tó ra mú rù ó wá bu ìrù rẹ̀ jẹ mọ́ ẹsẹ̀ rẹ̀ kan lágbọ̀n ibìkan àwọn tó wá ní experience nípa sísìn ẹran wọn ni àtọ́ba tàn yọ sẹ̀mí eléyìí tọ́ba bọ̀bẹ̀ àjẹ́ gbé bẹ́sẹ̀ rí i pé ẹran míì ẹsẹ̀ kan lásán ló ní lágbọ̀n ẹ̀yìn ètò ìsẹ̀mí rẹ̀ kí ló dé wọ́n lè ní sàkúté ló mú sàkúté lọ já ẹsẹ̀ kan ó kó sínú sàkúté ìgbà mi ó sì lè jẹ́ kókó lọ́ra mú ẹsẹ̀ kan ló yíyọ kí ẹran náà ń jà pátápátá dẹ́ran ti bọ́ tọ́ tí wọ́n á kí ọ̀sẹ̀ ní kò sí mùṣkílà àmọ́ tí wọ́n á kí ibi tí ẹran yẹn ti mú kò lè sẹ̀lẹ̀ ọrùn ló ti gbá mú torí pé àwọn ẹranko náà tọ́lọ̀ ń ṣe ẹran jíjẹ lóúnjẹ tiwọn àwọn ẹranko àbíjà àwọn náà mọ ibi táwọn ti mú ẹranko tí wọ́n dẹ́dẹ́ rẹ̀ tí wọ́n pè ọrùn ni wọ́n dì mú wọ́n bá di ọrùn mú wọ́n àmọ́ fi yín wọ́n fi tù wọ́n rí fún àwọn fi yín já ọrùn tí ó di pé tọ́ àwọn adiwọ́ parí nù kò lè sẹ́ni wọn àwọn adìsẹ́ lẹ̀ àwọn náà ti sílẹ̀ yóò ti bú kò ní lọ́mọ́ àbí kó sì fẹ́ pé inú ló ti ra mú lọ́bẹ̀ ikùn rẹ̀ tó eléyìí ẹ̀rọ pé túnjọ́ ni yóò kú náà ni tètè bá jẹ́ pé ìṣẹ̀ mímú ti ẹranko àbíjámu àti irú nítorí fojú rẹ̀ rí yóò ṣe pupa náà ni bọ́bọ́ bẹ àìjẹ́ àmọ́ tó bá ti pébi tó ti mú kò pé kó kú àjẹ́ ó lè jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́. ṣùgbọ́n o tó bá jẹ́ pé ọ̀kan nínú àwọn nǹkan wọ̀nyẹn kò débi wípé ara mi gan-an kò yókù kò burú ká dùnbù rẹ̀ ká jẹ torí ọ̀rọ̀ ọlọ́run bá wa tó ní illa ma zakkaytum àyàfi tẹ́ ẹ bá dùnbù lópin ìgbà tí ọba sì jẹ́ pé tó gbẹ̀yìn ó ti súnmọ́ pé ẹranko yẹn ó tá a bá dùnbù rẹ̀ kò ká jẹ. lẹ́yìn eléyìí àfáwọn ń ṣàlàyé fún wa nípa àbọrùrìyà àwọn nǹkan tí túláàsì bí palẹ̀tẹ̀ torókè lábẹ́ òfin ṣẹ̀ríà lè dọ̀rù rọ́ọ̀tì àṣìkàmù túláàsì òun náà láwọn àdájọ́ tó bí ọ̀nbẹ oríṣi ọ̀nà mẹ́ta ní sẹ̀rí àpín bùkátọ̀ mi yẹn sí tí gbogbo ń tà ń lò tà ń jẹ tà ń mu tà ń fi sẹ̀mí oríṣi kìíní pè ní bọ̀rùrìyà oríṣi kejì. wọ́n ń pè ní hajiyat oríṣi kẹta wọ́n pè ní kamaliyat tàbí tahsiniyat àwọn oríṣi nǹkan mẹ́ta yẹn ní gbogbo nǹkan tá à ń lò ń gbèsè ayé èdè ń àwọn náà làwọn nǹkan tó ṣe é pé téèyàn bá rí kò lè rọrùn láti tẹ̀lé èèyàn kù gẹ́gẹ́ bí ká jẹ àti ká mu tó ń bẹ nínú ọ̀gbọ̀rù rìyà àǹbùkátà rẹ̀ gan torí láti pè ní ohun títú láti bí. èèyàn ò lè tẹ̀lé kọ́mọ̀ jẹun èèyàn sì lè sẹ̀mí kọ́ máa mú mi òsì tí bẹ́ẹ̀ ṣe sẹ̀mí tí ò ní mí atẹ́gùn gbogbo àwọn eléyìí wọ́n ń bẹ nínú àwọn nǹkan tó jẹ́ necessity kẹ́kẹ́ túláàsì ipò kejì hadiyat náà làwọn nǹkan tá a ní bùkátà sí ṣùgbọ́n tá a bá rí òkú ká má sẹ̀mí ṣùgbọ́n sẹ̀mí yẹn ò ní dùn tẹ̀mí yóò le díẹ̀. gẹ́gẹ́ bí aṣọ táwọn ọ̀sọ́rùn àdìyàtì àbùkátà sọ torí pé tí bá wẹ̀wù yọ sẹ̀mí náà ṣùgbọ́n tí yóò lè yọ sáwọn èèyàn kò lè yọ sáwọn èèyàn. àpèjúwe àdìyàtì ń akramakumullah à ń bùkátà pété abá ṣègbàtẹ̀ kátàbà kítàbà ń bẹ nù hajiyat àìtàbà òkú kí wọn má sẹ̀mí ṣùgbọ́n tí wọn bá tábà ogun ò ní gbádùn ara rẹ̀ á ń bọ̀ ṣùgbọ́n ṣùgbọ́n tó bá súnmọ́ yàn ní. hajiyat tahsiniyat àbí kamaliyat òun náà ni àwọn nǹkan tó ṣe é gbé bá a bá ṣe kò pé kí wàá lọ bá wa ṣíṣe rẹ̀ yọkàn jẹ́ kí ìgbésí ayé ó dùn gan ni yóò jẹ́ kí ìgbésí ayé ó dùn gan fún yà. àpèjúwe rẹ̀ àpèjúwe mẹ́tẹ̀ẹ̀ta bàbá wò láròóńjẹ sí ẹni tó bá ti pín àmàlà ló ń jẹ rẹ tí o bá ti jẹ kò kò kò kò kò kò tiẹ̀ mọ̀ kó ń jẹun a sọ pé àmàlà lọ́dọ̀ tiẹ̀ lọ́rùrí túláàtì nẹ́sẹ́sìtì ni ọbẹ̀ kúmá hàjí ọbẹ̀ òun oníbùkátà sí i láì sọ́bẹ̀ kò ní kú àmọ́ àti jẹ àmàlà láì rọ́bẹ̀ sẹ́wọ̀n pé kò ní rọgbọ̀ sọ eléyẹn ni hajj kàmáàlì tàṣíní lónà ní ká rẹ ẹran ká fi sí sọ eléyẹn ẹ̀yà ń ṣe nǹkan lọ́sọ̀ọ́ ni káfẹ́ràn ká fi sí oúnjẹ tá à lásán yìí ó dàbí búrẹ́dì àti bọ́tà àti tíì búrẹ́dì dọ̀rúurì tíì hájì torí tó máa ń kó yẹ̀ fún sọ́nà fún tó o fomi sí i kó lọ́nà fún sẹ́rí èèyàn ní gbádùn ṣùgbọ́n bọ́tà nu búrẹ́dì kàmáàlì ọ̀tọ̀ lásán ni tẹ́lẹ̀ jẹ́ tó ti jẹ́ mbẹ́rẹ́. tó ọlọ́bí kéèyàn jẹun dọ̀rúrí kéèyàn wẹ̀wù hájí kéèyàn fagbó sọ́wọ́ kàmáálí bàbá àmọ́ fi sọ́wọ́ àbí òye wa eléyìí ò kankan kù kọ̀wá sínú rẹ̀ kíkà fi kíkà fi kéènì sọ̀rùn fa ohun sínú kàmáálí ọ̀ràn ètò àfikéènì sọ̀rùn lọ́kùn ọ̀ràn àmọ́ tó fi sọ̀rùn lóbìnrin kàmáálí ọ̀sọ́nù obìnrin àmọ́ fún yín ọ̀ràn nù sọ eléyìí jẹ́ ló ti ṣe jẹ́ lọ tí ìyẹn bá wá jẹ́ mọ̀ pọ́r ẹni títú láti mú òun náà lẹni tí ń bẹ̀rù àti parun kìí ṣe pé dandan ń pọ̀ kakú lọ́wọ́ o ń bẹ̀rù àti parun torí kébi tó wà kò sóúnjẹ kankan mẹ́ẹ̀ ó sì ń wò pé ó ní ìgbà tó ń lè ṣe sùúrù dà kì í ṣe pé kò lówó tí ó fi ra ń jẹ àmọ́ ibi tó wà kò tó ń jẹ bí ẹni tó bá ara rẹ̀ nu sàárà àbí nu gbó kò séèyàn ń bẹ̀ ó sì gbọ́dọ̀ lágbó ìjà kó tó débi táwọn èèyàn ń gbé àwọn àmà jẹ́wó bí kò sì tó ń jẹ kò sẹ́ni tí ń ta ń jẹ kò sì máa ń gbó tí ó jẹ òsín kankan ẹni títí láti mú báyẹn wọn ni wọlé abẹ sẹlẹ mọpọrẹ ayé kúlẹ mẹyìíta kò burúkọ tó kú mbèsè orókù mbèsè ẹran kò burúkọ jẹ torí pé nísìnyí ìbùkátà àti sẹkìnì àti gbẹmìíró ọlọ́run ọba wa ti ká jẹ òkú mbèsè ẹran léèwọ̀ nígbà tí ọba títú láti tó ti wá lọ sídìí rẹ̀ ṣùgbọ́n nígbà títú láti bá ti wà ọba tó ṣe lé ìwọ náà ló tó ṣe lẹ́tọ̀ọ́ ó ṣe lẹ́tọ̀ọ́ pé ká jẹ́ nígbà títú láti wà àwọn olùmọ̀wá wọ́n ní tá a bá jẹ òkú ńbẹ́jẹ ẹran nígbà tí kìí ṣe pé túláàsì kan ló ti wá lọ sídìí ká jẹ bí ìgbà tí èèyàn jẹ májèlé téèyàn bá sọra ní tó ṣe pupa lọ́jọ́ àmọ́ tí kúláàsì tó bá yẹ pé ló sùn yàn lọ sí ìdí jíjẹ rẹ̀ wọ́n ní ọlọ́run ọba wa yóò fi agbára kan sínú ara bí àjẹsára tí ó máa jẹ́ ààbò àti sọ́fara níbi kí òkú ń bẹ ti ẹran tó jẹun ó ṣe léṣe subhanallah nítorí pé túláàsì ló mọ ọjẹ́ nì. torí ẹ̀ ló ṣe jẹ́ pé sọ́ra pàtì pọ̀ dán lọ́wọ́ bá wò kọ́ ọmọkọ̀ọ́ ara rẹ̀ ṣe ra rẹ̀. níbi rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ níjọ́ kọ́ lọ́wọ́ bá kọ́ bá pẹ̀tù sí i tó gbé kálá fi ọ̀ padà sílùú yẹn àti gbogbo ìlú yòókù ní nàìjíríà àti ní gbogbo ibi táwọn mùsùlùmí bá wà. ẹnì kan fún wa ròyìn nípa ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀. ó ní ọ̀rọ̀ yẹn burú débi pé àwọn òmìnilẹ̀ Jos wọ́n mú mùsùlùmí kan wọ́n pa á nígbà tí wọ́n pa á màdó sì ti di pé ìlú ọ̀fararọ mọ́ ìgbà tí ẹ bá ti retí ọmọ ìyá rẹ̀ kó tó dé tí òde kó tó dé tí òde ẹ ti bẹ̀rẹ̀ sí ní fura ẹ̀ máa wá ká àwọn èèyàn mùsùlùmí tí àwọn ò ní lè gbé papọ̀ wọn wá ń pe nọ́mbà rẹ̀ tẹlifóònù ọkùnrin yẹn sì ń bẹ pẹ̀lú àwọn ẹni tó pa wọn á dáhùn wọn á ní sẹ́ni tó ní fóònù lẹ́ ń béèrè wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní à àwọn ti pa kọ́dà ẹran rẹ̀ nínú kòkò táwọn ń sè táwọn fẹ́ jẹ yìí àwọn òdòdó ẹ̀yìn ẹ̀ṣẹ̀ kọ́ ọ̀rọ̀ jù. ẹran tani wọ́n ní ẹran ẹni tẹ́ tó ní fóònù táwọn fẹ́ jẹ yìí àwọn òdòdó kí wọn la fẹ́ fàyọ wọ́n ní ọ̀sẹ̀lẹ̀ igi tí máa ti pààyàn báwọn wọ́n sì lọ sí jẹ wọ́n sì jẹ wọ́n sì jẹ wọ́n sì jẹ ọlọ́run ọba wa tí ìkájú kó tó mú yẹn wọ́n wá ti àwọn èèyàn jẹ títí ọlọ́run á di àrùn kẹsí wọn àrùn máa wú máa wú máa wú àwọn tí ń jẹyàn wọ́n wàá wú kalẹ̀ kele mà yóò kú ẹlẹ́dẹ̀ tó bẹ́ẹ̀ wọ́n á rù wọ́n lọ wọ́n á rù wọ́n lọ sí yunifásitì títí hospital níjọ́ wọ́n ò kú òsì bẹ́ẹ̀ láyé wọ́n wá rí kéde màkàlẹ̀ báyìí bí òkú ẹlẹ́dẹ̀ kí ló dé kí lẹ́yìn jẹ́ èèyàn làwọn sì jẹ́ subhanallah abẹ́rẹ́ nǹkan bẹ̀rẹ̀ irú ẹ̀ ló ti jẹ́ pé tí wọ́n bá bá ti lé ìwọ̀ tí ẹ̀ bá ní lò wọ́n máa jẹ ìwọ̀ lọ́njẹ̀ sílẹ̀ làwọn olùmọ̀ọ́sọ pé òkú ńbẹ ti ẹran tí ìbá ti pété láti kan ló sì yàn lọ síbi rẹ̀ ẹni tó bá jẹ mẹ́tẹ̀lẹ́ lọ jẹ o àmọ́ tó bá pété láti kan ló sì yàn lọ síbi rẹ̀ mẹ́tẹ̀lẹ́ náà ni ìwọ́n lọ́wọ́ kó fi ààbò kan sára tí ò ní jẹ́ kí ọ̀làpàlà rẹ̀ yàn láì dá tẹ̀lé ìjẹ́bù ti ṣe jẹ́ mbẹ́ gbàtọ́ wa ní ẹni títí láti mú ó lè jẹ òkú nbẹ̀tẹ̀ ẹran irú ẹran o ti gbogbo ẹran tóbi dórí ìtọ́nà ìṣẹ̀lẹ̀ wọ̀ bàbá àjọkù nbẹ̀tẹ̀ ẹlẹ́dẹ̀ lórí bàbá àjẹtọ̀bọ lórí bàbá àjẹtìkòkò lórí bàbá àjẹtìkìnìún lórí bàbá àjẹtẹkùn lórí bàbá àjẹtìkìtàkù bàbá àjẹtìmàlù gbogbo òkú nbẹ̀tẹ̀ ẹran tó o bá rí kò burúkọ jẹ́ ní. غير àdání yàtọ̀ sókùn bẹ́tẹ̀tẹ̀ yẹn o yàtọ̀ sókùn èèyàn o ọ̀gbọ́dọ̀ jẹ òkú èèyàn. wọ́n ní tó fà tí wọ́n fi sọ pé kọ́ ọ má jẹ òkú èèyàn ó lọ̀rọ̀ tí ń bọ̀ lẹ́yìn eléyìí torí pé àbọ̀ ní kíra wọ́n sàlàyé pé kò burú òkú ń betí ẹran tí kò burú ká sàǹfààní lára awọ rẹ̀ a sì mọ̀ pé a gbọ́dọ̀ pín yàn kàtẹ kí wọn ní kọ jẹ ẹrin èèyàn tó ti kú ọ gbọ́dọ̀ kún amọ̀sùwọ́sù kọ́ àkọ́ yọ àwọn èèyàn sọ́tọ̀ torí ẹ̀ wọ́n ní yàtọ̀ sí èèyàn ẹ eléyẹn tó bá yẹ pé orí nǹkan mi yàtọ̀ séèyàn tó bá yẹ pé orí nǹkan mi yàtọ̀ séèyàn ìwé ìjọdọ́gba nínú òfin tó ní pé ẹni títú láti mú ẹni títú láti mú kò burú kò burú pé kí ẹni títú láti mú tí ò rí ẹran tí ó jẹ tí ò rí nǹkan tí ó jẹ láti fi gbẹ́mìí ró ju òkú èèyàn lọ kò burúkọ jẹ kò burúkọ jẹ tó bá ti jẹ pé túláàdì ìlọba mu kò rí nǹkan kan ní ìtòlè fi gbẹ́mìí ró wọn á ní tó bá rí òkú èèyàn tó jẹ́ mùsùlùmí àtòkú èèyàn tó jẹ́ kèfèrí èwo ni ọ̀jẹ̀ sí wọn ló pé èèyàn tó jẹ́ kékeré ní ọ̀jẹ̀ kò ní jẹ òkú mùsùlùmí. wọn á lọ́dà kò rí òkú mbese kékeré làwọn mùsùlùmí lórí wọn ní kòkòrò kọ́ jẹ nínú òkú mbese mùsùlùmí nígbà tí ò rí òkú mbese kékeré àmọ́ kò gbọ́dọ̀ jẹ òkú ànábì ọlọ́ọ̀ kankan. kò gbọ́dọ̀ jẹ ẹran ọ̀kan nínú àwọn ànábì ọlọ́sùn bàbá àpò yọ̀yà kù kò jẹ òkú ti ànábì àmìyàn fẹjẹ mùsùlùmí kò burú kọjá eléyìí sọ torí mà àmọ́ bùkátà tí ó mú ọ kíláàsì tí ó mú ọ tó fi máa jẹrin ìyàwó náà pé ọlọ́run ò ní jẹ́ ká bọ́ sínú wàhálà tó eléyìí báyìí àjẹbọ ti jẹ́ mẹ́rin. bákan náà kò burú kẹni títí láti máa mú kọjẹ ẹran òkú mbese yìí ẹnyẹtìbà òbúrúkọ jẹ yó níbi tí bùkátà ti mú kọ jẹ kó yó òbúrú wọ́n yẹ tẹ́tẹ́ wọ̀ kó sì tún mú lọ́wọ́ nínú rẹ̀ ní nǹkan pèsè àìbámà níbi bá tún pa kó tó rí nǹkan mi. فإن استغنى عنها طرحها وتبعد يقول بكاتا لما ó ti rí nǹkan míì kọ́dánù nítorí pé máa òbí àlẹ́ tọrọ rọ́tí ìkọ́dọ̀rọ̀ ìkọ́dẹ̀rẹ́ tàbí ìkọ́dẹ̀rẹ́ ha gbogbo ìjọba ẹgbẹ́ tó láti ńlọ́pàá bíṣẹ̀rí àti ìgbọ́tẹ̀tọ̀ títú láti ń bá ti kú mbẹ́ àgbọ̀dọ̀ fún fi kàwé kàlùmá. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin. tó bá dé kó gbẹ ní wá gbẹ̀yàn èèyàn wó mi tí òun kò rí o ọwọ́ mi tó ọwọ́ mi tó sì kò rí omi tó rí oná lómi ẹ̀gbìn ẹ̀kọ́rọ́ mọ̀ fún ọkọ omi ìtọ̀ omi ìgbẹ́ ńlórí kò burúkú rè mu kó fi bá gbẹ́mì rẹ̀ rú torí sẹ́yìn bá gbádùn sẹ́yìn òsì sínú kíláàsì sẹ́yìn ó rí tọ̀ àbí gbẹ̀sí ń bẹ́ẹ̀ nù ẹ̀ àmọ́ ní ìsìn náà ẹ̀mí la fẹ́ gbèrú bí ẹ̀mí rẹ̀ ló kórè mu. bákan náà ọwọ́ omi títí òrí ọtí lórí sọ́wọ́n amutí pọ̀tọ́ àyàfi tó bá yẹ kó nǹkan hàyàn lọ́rùn nǹkan hàyàn lọ́rùn òkèlè ha ọlọ́rùn ẹran ha ọlọ́rùn wọn wá wá omi títí títí tó fi tì sọ òòrì wọn wá mílíkì òòrì làkàtẹ́rà òòrì wọn wá ní kìnnìkan wíṣíkì kan gúlúdà kan ni wọn rí. tẹ́lẹ̀ yẹn àwọn olùmọ́ni kò burú kò fi tì tọ̀ o. àmì ibi ń pààyàn kò gbẹ́ngbẹ́yàn ọtí èso ń jẹ torí pé ẹtì mọ̀ pọ́ sí ìwádìí fi hàn pé ọtí ìtumọ̀ àwọn ọ̀daràn tí máa ń mu nù. sọ̀rọ̀ àbùrọ wa mọjọjọ ògbó tún gbé ọsì. tó àwọn ọmọ tí ló lè bi léèrè àwọn ó sì sọ fún ọ títí ẹ bá mọ̀ mú kú mọ̀ nǹkan tó gbẹ máa gbẹ̀yìn àbí ìgbẹ̀yìn tòtún ọba ní kúrọ́ ẹ̀yin náà rí i pé ọtí ti rí ọdájú pé yóò jòǹgbọ́ gbẹ̀yìn ojú rẹ̀ dà tó ilé ìjẹun ti ti jẹ́ mẹ́rin. ولا بأس بالانتفاع بجلدها قلت تقولوا títí òkú ń bẹ́sẹ̀ tá a nípa ọjọ́ yẹn nítorí túláàsì kò sí tó burú pọ̀ sàǹfààní lára awọ rẹ̀ ẹranko tó ti kú kalẹ̀ kò burú ká sàǹfààní lára awọ rẹ̀. ìdá tóbi ọ̀ lókun gbàtà bá sáyẹn rẹ̀ ẹ kọ́kọ́ kún ẹ yọ awọ kúrò tẹ́bá ti wá yàwó kú ẹ̀ sáyàn rẹ̀ tẹ́bá ti sáyàn rẹ̀ kò burúkú ẹ̀ sàǹfààní lára àwọ̀ yẹn nítorí àdìsí anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam níbi tí wọ́n ti retí àwọn ọmọdé kéékèèké tí wọ́n ń wọ́ òkú àgùntàn kan kánú medina sanabi wa sallallahu alayhi wa sallam sọ fún wọn pé ah kí ló dé tẹ̀ ń ṣe báyẹn ẹlẹ́ntẹ́fà àtúnbí ìhà bìhà ṣé ẹ mọ̀ pé ó yẹ kẹ́ ẹ sàǹfààní lára awọ rẹ̀ ni wọ́n ní à ìnáhà mẹ́ta wọ́n ló kú ni ó ti kú òkú mbété ni anábì sallallahu alaihi wasallam wọ́n ní bẹ́ẹ̀ ayọ̀mọ̀ ìhà bẹ̀ndóbi ọkọ̀ fọkọ̀ gbogbo awọ tá a bá fi lè sáyà ó ti má gbogbo awọ tá a bá fi lè sáyà ọba àjẹtùkú ẹran ọba àjẹran tí a dú kò bá sì jẹ́ tẹran míì tí ò tẹ̀ tọ́ka jẹ gbogbo ẹran tá a bá ti lè sáàyàn awọ rẹ̀ gbogbo awọ tá a bá ti lè sáàyàn ó ti di sọ́mọ. tẹ́lẹ̀ fi hàn wá pé ọtọ́ kí a ti àǹfààní lára awọ òkú ìbètì ẹran láti ṣàlàyé nínú ìdánilẹ́kọ̀ọ́ tó síwájú gẹ́gẹ́ bó ti ṣe dé wọ̀ káwọn ẹni tí ń tó ń jẹ ọmọ fún àwọn èèyàn lóko ẹran jẹ gẹ́gẹ́ bó ti ṣe dé wọ̀ tí ìwọ náà tó ń sin ẹran kọ́ lọ tòkú ẹran fẹ́ni tí ó ṣe tà fáwọn èèyàn pọ̀tọ́ ṣùgbọ́n kò burú pé ìwọ tó lẹ́ran kó kún kó yọwọ́ rẹ̀ kó sáyàn rẹ̀ kẹ́lẹ́ bá àtàǹfààní lára awọ rẹ̀ kéṣe fún jíjẹ o hàn bọ́yọ̀ ẹ̀fẹ́ ti ṣe bẹ́lí ẹ̀fẹ́ ti ṣe bàtà ẹ̀fẹ́ ti ṣàpòtẹ́ ẹ̀ máa pamí sí ẹfẹ́ fi ṣe tẹ́tẹ́ máa jókòó lé lórí ẹfẹ́ fi ṣe àwọn wọ́n ti pè wọ́lẹ́tì àpamọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí tó burú mẹ́ tòṣùwọ́n ẹran rẹ̀ ọ̀tọ̀ o ọ̀tọ̀ ká jẹ́ ọ̀tọ̀ ká fún yẹn jẹ́ ọ̀dà tó bá ń jẹ́ pé ayùmọ̀ ìhẹ́bìn tó bẹ̀rẹ̀ fọkàn sọ̀rọ̀ gbogbo àwọn tí a bá ti lè sáyẹn ó ti mọ́. ṣé awọ ẹlẹ́dẹ̀ náà wọ bẹ̀bí kí awọ ẹlẹ́dẹ̀ o kàtà rẹ̀ ọ̀ọ́ àwọn olùmọ̀ọ́nì kọ̀ wọ o ṣùgbọ́n tá a bá àdéhùn yẹn kárí gbogbo ẹ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀ọ́nì ká ẹlẹ́dẹ̀ nígbà tó lọ sí ilé yẹn nǹkan o tòtẹ́lẹ́dẹ̀ bá ti jẹ́ ńlẹ̀ dájú pé ajá náà kọ́ ajá náà jáde yàtọ̀ sílẹ̀ yẹn. ìyapa ẹnu tún bẹ láàrin àwọn olùmọ̀wá wípé tẹ́lẹ̀tẹ̀tẹ̀ láwọ̀ bí wọ́n ní sọ láwọ̀ tó àwọn tí ń jẹ́ lálẹ́ bí àwọn ni wọ́n mọ̀ adúpẹ́ fọlọ́ tọ́lọ̀ ṣàwa ló ń jẹkújẹ tó àwọn tí ń jẹ lẹ́dẹ̀ fọlọ́ yá ọ náà padà sí dáadáa fún oyè jẹ lẹ́dẹ̀ fún ọgbà Islam lẹ́yìn eléyìí àfa wa ni wala yusalla alayhi àmọ́ àní kírun lórí awọ òkú nbẹ̀tẹ̀ ẹran tá a sáyẹn o wọn là ní kírun lórí ẹ̀ eléyìí lọ́dọ̀ àmàlìkíyà àfọ̀hìn nípa lè kírun lórí ẹ̀ lórí àdéhùn anábì sallallahu alaihi wasallam tó sọ fún ayyuma ihabin dubigha faqad tahur gbogbo awọ káwọ tá a bá ti sáyẹn ó ti má kó sí ní tó burúkú ká kírun lórí ẹ̀ torí àdéhùn yẹn ọkàrí wọlé ayúbá tọ́tún náà gbọ́dọ̀ tá a gbọ́dọ̀ tá kọ́dà kó ti kọ́ àti táyà rẹ̀ kí ló dé tà gbọ́dọ̀ tá àwọn ń wo pé òkú ń bete ni ọlọ́run ti ti ká jẹ òkú ń bete léèwọ̀ wọ́n iná rọ́bẹ́nà ìdá xarọ̀mọṣẹ́ ìdá xarọ̀mọṣẹ́mẹ́nà tolu ẹlẹ́dàá wa bá ti ti kankan léèwọ̀ owó rẹ̀ náà kọ́ èèwọ̀ ni. sòṣùgbọ́n àwọn wò bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ rìn mẹ́kẹ́ẹ̀ sábà wò bẹ̀rẹ̀ ti bẹ́ẹ̀rì máa fọ́ àdìgbé kò sí tó burú nù kán tà torí pé anabi sallallahu alaihi wasallam mọ́sálàyé fún wa ipò báyà dáwọ́ òkú ẹran sábà ti lè tá yẹn rẹ̀ ó ti di ntọ́mọ́ ìgbà tó ti di ntọ́mọ́ yẹn kò burú pé ká tà bẹ̀rẹ̀ máa sọ torí pé ntọ́ dà ní ìsìn làwọn wò kí ṣe ntọ́ jẹ́ tẹ́lẹ̀ torí ẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé gbogbo bàtà tẹ̀ ń wọ̀ gbogbo ẹ̀ ń bẹ́lí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé bá ara rẹ náà tó àbámu àtẹ̀tẹ̀ wádìí fáwọn wọn fi dé ṣé tẹran tí wọ́n tún ní àbí tẹran tó kú táǹbẹ̀ yẹn kí wọ́n máa wádìí gbogbo eléyìí kò sí tó burú mbẹ̀ ọ̀bá tà. ولا بأس بالصلاة على جلود السباع إذا دبق إذا بقيت إذا بقيت ونكبر ibi ká kírun lórí àwọn awọ ẹranko àbìjà bí ẹkọ bí kìnìún bí ìkókò kọ̀lọ̀kọ̀lọ̀ lópin ìgbà tó bá ṣe é pé adúmbù rẹ wọn ní ká bá dúmbù rẹ kò burú ká fi awọ rẹ ká fi kírun àkókò dúmbù rẹ tó o fẹ́ jẹ ni tó o jẹ kókò ni. ọjẹ kìnìún ọjẹ bẹ́ẹ̀ lọ́dọ̀ màlìkíyà àwọn sọ pé èèyàn lè jẹ wọn kó tilẹ̀ jẹ́ pé mọ̀kúrò ní ètò nípa àgbọ̀dọ̀ jẹ wọn èèwọ̀ ni èèwọ̀ ni jíjẹ kìnìún ẹkùn ìkókò kọlọkọlọ síbẹ̀ lọ́nà àwọn ẹranko gbogbo àwọn ẹranko tó bá ti léyìn ọ̀kan èèwọ̀ ni ká jẹ wọn. lórí ti kí ló wá fẹ́ dúró rẹ̀ sí kọ̀tọ́ ká jẹ wọn òfin ẹ̀sìn Islam tó ká dúró rẹ̀ ó ní ká pa wọn ni ẹ wá dì mú gbogbo tí òfin bá ti ní pa kọ̀tọ́ ká jẹ yàtọ̀ sí àdìsí pé gbogbo ẹranko tó bá ti léyìn ọ̀gá kọ̀tọ́ ká jẹ bẹ́ẹ̀ ni gbogbo ẹranko tí ẹ̀sìn Islam bá ti gbogbo bí tó bá ti rí pípa ní kọ́ kọ̀tọ́ ká jẹ kẹ́ẹ́ bí ejò kọ̀tọ́ ká jẹ torí pé wọ̀ ni wọ́n anabi sallallahu alaihi wasallam ní ẹpá nbí kíbi bàbá àjẹ nu haram bàbá àjẹ lóde haram torí ẹ wọtọ máa ṣe jù islam ọgbà kan jẹ jẹkújẹ lọ jẹ so eléyìí báyìí obìnrin wa ń pín awọ bàbá àjẹ tẹkọ bàbá àjẹ tẹ nǹkan kan míì bàbá àjẹ tó kú rẹ tẹ bá ti sáyẹn rẹ àti sọ pé gbogbo awọ tó bá sáyẹn ó ti má torí àdéhùn anábẹ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam. wọ̀bẹ́ ìhùhà bákan náà wọ́n ní kò burú tata awọ àwọn ẹranko abìjà tó bá kọ́ àdúgbò wọn àwa ti sọ yìí pé ọba àmàdù ò ní ìdìpọ̀ dù tọba tá ti sáyìn awọ awọ ti di dọ́mà kò burú kọ tà wọ́n yóò ń dábàá بصوف الميتة وشعرها بعد الجد انتفاعا عاما من البيع والصلاة عليه والصدقة به وني وبرو تسنفاني لا را يوم تنبي لا ريرقو kò bá jẹ irun múlọmúlọ kò bá sì jẹ irun tó yìí irun ara ẹranko kò burú pé ká sàǹfààní lára rẹ̀ ẹranko tó ti kú òkú ńbẹ́tẹ̀ wọn a lè fa irun ara rẹ̀ ká lò láti fi sàtọ̀ ká lò láti fi sẹ̀wò òtútù ká lò láti fi ṣe ìtẹ́ kírun gbogbo eléyìí kò sí tó burú mẹ́ àmọ́ kìí ti kó àwọn afa láti lè bá a jó ká gbó mọ́ nǹkan kan ká máa fi sí gbẹ́rẹ́ ìdílé yẹn ni wọ́n sọ njọ ń sọ ònà ní pé kó o lò kó o fi ṣe fìlà kó o fi ṣe wò kó o fi ṣe bàtà kó o fi ṣe wò tútù ọ̀pọ̀lọpọ̀ ẹ̀wù jẹ́ ẹni táwọn èèyàn ń wọ̀ yẹn irun ara àwọn ẹranko wọn fi ṣe wọn kò sí tó burú mẹ́ẹ̀ẹ́ kí ló fà ọ̀tọ̀ ní ọ̀tọ̀ láwọ̀ bó tilẹ̀ jẹ́ pé ara wọ ni irun gbé nínú fún àwọn olùmọ́ni ìyàtọ̀ bẹ láàrin irun ara ẹran àti ìwú ẹran ìyàtọ̀ ń bẹ láàrin irun ara ẹranko tó nírun lára àti yẹ ara ẹranko tó níyẹ lára. èyí tó nírun lára wọ́n ní irun látàhùlù olùhàyà ẹ̀mí kò sí lára wọn bẹ́ẹ̀ làwọn ọ̀há ọ̀ máa ń sọ pé kò sẹ́mi lára wọn bẹ̀kìlá bẹ̀rẹ̀ yàtọ̀ sí yẹn ìyẹ́ ẹ̀mí ń bẹ lára tiẹ̀ wọ́n ní kò sí ẹ̀mí lára arun yàtọ̀ sí eyín bí eyín ẹrin kò sí ẹ̀mí lára arun yàtọ̀ sí ìwo fẹ́ràn kò tó níwò ìtumọ̀ pé kò sẹ́mi lára rẹ̀ ni tẹ́ran tó bá wà láàyè tẹ́ bá fẹ́ fa irun ara rẹ̀ pé ó fi kò ní ké onímọ̀ pé ẹ̀mú kankan láàrọ̀ ojú pé fún freedom lọ ẹ̀sùn wọn lọ síbi tó wù òun ṣùgbọ́n tó bá yẹ pé ìwo rẹ̀ lẹ fẹ́ yọ tó sì wà láàyè ẹ yóò kí abẹ́ òní pé yóò kí bàjẹ́ rírẹ̀ wọn sọ pé ẹ̀mí ń bẹ lára egbò ìyẹn ni pé kò ní dẹ̀rù tẹ bá fẹ́ gé o ṣùgbọ́n yóò dẹ̀rù tẹ bá fẹ́ gé o kò ní dẹ̀rù tẹ bá fẹ́ fárun ṣùgbọ́n yóò dẹ̀rù tẹ bá fẹ́ yọ̀yẹ̀ rẹ̀ so ntí ẹranko níjẹ̀rù tẹ bá fẹ́ yọ lára rẹ̀ láàyè yíyọ lára rẹ̀ kọ̀sọ́dẹ̀gbin kọ́dà kó fi fáàyè lẹ́ranko yẹn wà tẹ̀ fi yọ. ambos bó ti kí tẹ bá tẹ̀ wá tún yọ lẹ́yìn ìgbà tó bá kú kìí tẹ̀gbin nítorí pé bíbẹ láàyè ẹranko yẹn kọ́ lọ sọ nǹkan yìí di ntọ́mọ́. yàtọ̀ sí nǹkan tó ṣe kí tá a bá ní ká yọ lára rẹ̀ nígbà tẹ́lẹ̀ ń bẹ lára rẹ̀ onírọrùn onírọgbọ eléyìí ẹsẹ ẹranko bá kú tá a bá yọ ọtọkátà nfààní lára rẹ bí ìyẹ ọwọ abẹ fi dẹ wù lẹ́yìn ìgbà tí ẹranko ti kú lọ yọ bí máa ń bẹ láàyè ìdájọ bá yọ tó fi dẹ wù gbọdá ìwó rẹ àbẹyìn ẹrin lọ yọ tó eléyìí pọtọ. وما ينزع منها في الحياة بكنا إن sábà yọ lára rẹ̀ nígbà tí ẹranko wà láyé oná òwúrú ṣùgbọ́n yàtọ̀ sí nǹkan tó ṣe é pé tá a bá yọ ọ́ lára rẹ̀ nígbà tó wà láyé yóò dùn eléyìí bàbá yọ lẹ́yìn ikú rẹ̀ kọ̀tọ́ kánò gẹ́gẹ́ bí ìyẹ́ gẹ́gẹ́ bí ìhó rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. wà á hàbù eléyìí náà. bákan náà àníyàn wò sálà ọ̀nbẹ nínú tá a fẹ́ igi ńgbà tẹ bá tẹ bá fọ àwọn ọrùn yìí kúrò lára ẹranko yìí tó ti kú à ń fẹ́ pípẹ́ ẹ̀fọ́ lọ́nà lópin ìgbà tá a bá mà dájú wípé ẹ̀gbin ò yí irun yẹn àwọn tá a bá mà dájú pé ẹ̀gbin ò yí kò ní ìdíje ká pọ̀. wala yantafi'u bi rijiha wọ́n lẹ́ran kó tó ti kú o àní já ìyá ara rẹ̀ láti fi sàǹfààní kankan nítorí pé àti màkúta bá fẹ́ já yẹn lára rẹ̀ náà sàtọ́ àláyé yóò tó torí délé àní yọ ìyẹ́ rẹ̀ ká fi sàǹfààní wọ́n ọ̀bùnlẹ̀ bí a wà lẹ́bi kọ́rní ha bákan náà ìwo rẹ̀ ìwo ẹranko tó ti kú àgọ́dọ̀ yọ pé a fẹ́ fi sàǹfààní torí gbà tó wà láyé sábà láyọ̀ òwò rẹ̀ sẹ́mi kíkò ní rọgbọ yóò sùn torí ẹ lẹ́yìn ìgbà tó ti kú yẹn ewu yẹn ti jẹ gbé wà ọ̀gbìnlẹ̀ bí ha bákan náà pátákó ẹsẹ̀ rẹ̀ àgbọ̀dọ̀ yọ káyipá fẹ́ ti sàǹfààní lẹ́yìn tó ti kú ètò kú ló kù lèsì là ń sọ yìí ọ̀gbọ̀dọ̀ yọ torí tó bá fẹ́ yọ nígbà tó wà láàyè tẹ̀lé rọgbọ wà ẹ̀yẹ́ bí ha àtàwọn eyín rẹ̀ eyín ẹranko kọ̀tọ́ ká yọ lẹ́yìn tó ti kú lọ́jọ́ kù lèsì ibi tá a bá la fẹ́ yọ tó wà láì kò lè rọgbọ o. وكره الانتفاع بأنياب الفيل láti kórìíra kásánfààní kan lára àwọn eyín ẹni eyín ẹni á rí sí lọ́pọ̀lọpọ̀ ju ayé nìsín wọ́n ti báńdì ẹ̀ wọ́n ti báńdì ẹ̀ fún títà èèyàn ti gbọ́dọ̀ rà á bó tilẹ̀ jẹ́ pé àwọn tó báńdì rẹ̀ náà lè rà lọ́wọ́ wọn tí wọ́n mú káwọn áfíríkà ọmọ pa gbogbo irin tí wọ́n ní nílùú wọn tò wọ́n pa toríkọ́ lè bá yọ eyín yẹn tà wọ́n wá kójọ kele mà yọ́ máa tóbi ọkọ̀ ojú omi àìníye láti kó lọ Japan tòǹtò ní sábà bá rà wọ́n fi ń ṣe yẹtí wọ́n fi ń ṣe gbogbo àwọn nǹkan gé wọ́n wá tó sàfáwọn yẹn lówó iyebíye tẹ́lẹ̀ yẹn kọ̀tọ̀ nítorí pé tẹ bá fẹ́ yọ lára rẹ̀ láàyè kò lè rọgbọ kátó wá pé lẹ́yìn ìgbà tẹ bá pa. tó báyìí bàbá ń fi àlàyé àwọn nǹkan tí kò tọ́ fún wa kó tó wá di pé wọ́n fẹ́ ṣe àlàyé èkúté tó bá kú sínú òróró tàbí ìtajà bẹ́ẹ̀ báwo láti ṣe ibi sínú lọ́dún kọlọ ọba tó fún alágbóye tó pé ní lẹ́sìn wa ọ̀ràn wa lọ lórí àtúnà àti ìdáǹgbọ̀yé tó wà ó سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Thank you.

ẹranko tí mọ́tò já gbàgbọ́ ẹ̀ pé ọwọ́ tí mọ́tò fi gbà yóò kù náà títa bá tó lò ọ̀tọ̀ ká jẹ́ gẹ́gẹ́ bí ìta àlàní kùmà ìta àlàní pọ̀pà bẹ́ẹ̀ tó bá ti pé ọwọ́ tí mọ́tò fi gbà kò lè tẹ̀mí àmì jù láti dùn torí tá a bá dúró à ń jòkó ìgbésí ara rẹ mọ́tò yẹn ti pa ọ̀rẹ́ bì à ń sọ pọ̀ bẹ́ẹ̀ sí lọ́rùn àmọ́tà bá máa ń gbé ẹranko yẹn ó ti ti kọ́ sẹ̀mí lọ́sẹ̀ sẹ̀mí ní tó ti dá kò sí wàhálà báyìí àlè dúró rẹ̀ àpàkàjẹ́ tó bákan náà ẹni títí láti mú tó rókùn ìgbésí ara rẹ tó wá pọ̀ láti jẹ nítorí pé ọ̀kan rẹ̀ jẹ ìgbà ni tó wá bá bẹ̀rẹ̀ káàkó para dáadáa ọ̀para rẹ̀ yóò ti tọ́ lọ pàdé torí pé ìwọ ẹrú ọlọ́ọ̀yọ́ kí lọ mọ̀ ọlọ́run bá sì òfin fún ẹ ọ̀wá lòdì tẹ̀lé torí pé ọ̀kan jẹ́ ti ẹ̀kọ́ tó bá bá bẹ̀rẹ̀ kò wá bọ́ lọ pàdé jẹ́ kí ní kó yó kò sì tún mú ètò fi pèsè òkú lọ́wọ́ títí tó fi dìpọ̀ ní bùkátà sábà ń sọ̀rọ̀ àti gbẹ̀mílà àti gbẹ̀míró ọ̀rọ̀ ti kọjá gbogbo ìfẹ́ ọkàn mi kọ̀ ọkàn kí ni kọ̀ àníkọ́kàn yóò lè sẹ́kù kọ̀ jẹ́ lè bẹ̀rẹ̀ jẹ́. Assalamu alaikum

alhamdulilayi omi tí ń wáṣẹ jẹnẹrali ìṣèlú tẹsán olùkọ àgùkù lórí ṣe tó ebi ló sún ọ̀pọ̀lọpọ̀ débi tẹsán wá ṣe torí pé tí ìwà délẹ̀ máa wọ́n ti lọ gba ẹsẹ̀ bọ́ọ̀mù aṣọ nìkan wọ́n ti ta ẹ̀mí jẹ láti dáàbò bò ọwọ́ ló sún protect ẹnìkan tó wà pò irú àwọn ní islam kọ sí ọsùlán tó bá dé kó kú torí tọlọ ọbẹ kẹsì Ọlọ́run bá ga máa ń tẹsẹ dé ó kú nítorí pé ọbẹ dáàbò bò lú máa ń tẹsẹ dé ó kú nítorí pé ọbẹ dáàbò bò ìyàwó rẹ máa ń tẹsẹ dé ó sì kú nítorí pé à ń sọ ògùn ẹ̀sìn Islam kíkọ́ wà lẹ́nu bòde à ń tẹ̀sẹ̀ é tòtò bá jẹ́ pé ìjọba tẹ̀lé ìjọba Islam Christian ní Islam tó ká sọ olórí ọ̀nbẹ̀lẹ̀ ní Islam náà fẹ́ tó ṣùgbọ́n pẹ̀lú Christian ní bíbá tí èsì Islam kí ló dé tó fi jẹ́ pé àmọ́ lo Christian tí èsì Islam láti máa wá àǹfààní sí islam tẹ̀lé kíkọ̀ jọra sísẹ̀mì ẹ̀sìn sí islam ẹ̀sìn wá àǹfààní sí islam pèsè ìlẹ̀fẹ́ni tó bá ṣe ìtàn yín fún islam kọ̀ jọra wọn ilé ìjẹ́rìí ìṣèjọba. Thank you. bákan náà àwọn ẹranko tí ẹja ọkọ̀ máa ń gbé ìlẹ́tọ̀ sí àjẹ wọn tó tí a bá ń parọ́ àwọn tí wọ́n yé ti ìṣòro lẹ́tọ̀ sí àtàwọn ẹ̀kọ́ yẹn fún wọn. alhamdulilayi òkú ìbẹ́sẹ̀ ara tá a lè sọ sínú odò tá a ti ṣẹ̀dá apá kan nínú àwọn olùmọ̀ wọn ni kò burú a lè sọ síbẹ̀ àmì ìtọ́ka tí wàá kalẹ̀ sí ni pé àbọ̀lọ̀ sọ́ọ̀bù àbọ̀lọ̀ sọ́ọ̀bù oúnjẹ ẹja ni kọ́ lọ́ọ́ rà fẹ́jà ilé ìjẹ ló ti jẹ. wọ́n á láwọn ẹranko tí a kà pé ọlọ́wọ́ bá láàbọ̀lọ̀ jẹ yìí títà bá wá tù sáàni tàbáwọn tí èsè mùsùlùmí kọ̀tọ̀ ìjọba ti tọ́ sí mùsùlùmí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ pé kọ́ lọ tà á tọ́lọ́ náà ti ṣe jíjẹ rẹ̀ léwọ̀ gbogbo tọ́lọ́ bá ṣe jíjẹ rẹ̀ léwọ̀ owó rẹ̀ náà kọ́ léwọ̀. Ètí onílẹ̀ àti ìṣáájú tó ní èmi máa tó lọ́wọ́ tó ní ìṣíra ìṣòro tí ò wá tó kò sí mọ́ ìṣíra àkẹta kẹrin kíkò sàlámù kí arására bẹ̀rẹ̀ ìṣúná sọ́nà lásán pẹ̀lú wa ìyẹ̀sọ́ lọ́sọ̀ ìbéèrè ìdí ní ìgbà tí ó ní mú àṣìká wa ní ilé tó gbẹ̀yìn lóṣù tó ń gbà tí ó bá ń lọ ní ọjọ́ ìgbà láti sọ fún ọmọ ní àbí lọ́sọ̀ tó ń lọ lọ́wọ́ jẹ́ ìpínlẹ̀ Onírìn àjò tó kí òun lẹ́yìn lè má ìgbà yìí tó lè kíra tàbí kó a tó kò máa rí kí lè má mọ sálámù tó lọ sálámù tọ̀tọ̀ra onírìn àjò tí ò bá ti jẹ́ pé òun ló ṣe lè má mọ̀ àbó ti kí òun lẹ́yìn onírìn àjò ẹlẹgbẹ́ rẹ̀ kọ̀tọ́ pé kó gé òun kúrò irú òun kí lè má mọ̀ kí ló lọ́wọ́ rákà mẹ́rin ní ìṣá mẹ́rin ló lò orí rẹ̀ rẹ̀ tó bá ti máa yẹ yóò tún ọ̀rọ̀ yẹn kí àwọn ẹni tí wọ́n sọ pé kò burú pé kú bẹ́ẹ̀ ẹ̀rí kankan tó múnádóko sí fún wa àwọn náà làwọn ọba eré yẹ kò sẹ́yìn tó múnádóko torí délé atún ọ̀rọ̀ yẹn kí ilé ló ti jẹ́ mẹ́rin ọ̀rọ̀ ẹni tí a bá fi máa ń níta yìí gbóò láti fi kà á ìṣàlọ ń bọ̀ nínú kàtà ìṣàlàyé. السلام عليكم ورحمة الله وبركاته. هو يجب أن يكون هناك tó àwọn

alhamdulilayi tó bá ti jọ mi tàbí sọ pé apá kan lọ sọ tàbí sọ pé mo fẹ́ béèrè mo jẹ́ béèrè èyàn ó béèrè pé tí ẹ bá tíráàbù lọ ọdún kan láti lọ jẹ mọ̀lúdì àbí èyí wa ẹni táwọn bá gba fún màkàn ó ìgbà bá wí ìrẹ́ ìṣàlá tó bá ti dọ́lù bá béèrè dáadáa àgbà náà. Thank you. الحمد لله الدعوة لوجود القدس واحد أو أن تكون في قالوا إلى مذاكرة

alhamdulilayi èèyàn tí wọ́n fi ẹbí tọ́ ọkọ̀ tí wọ́n máa lè tó owó ọtí wọ́n fi máa lọ lé. akọ́kọ́ ni pé nínú òfin ẹ̀sìn Islam gbàtí ẹ̀ bá kéré èèyàn sì dówó ní èèyàn sì bàlágà òfin Islam ọ̀sọ́ pípa ọmọ bíi bàbá rẹ̀ léèrè kó bò lẹ́sìn rówó bàbá. torí pé èèyàn tí ìgbájú máa pé kìnnì kan tọ kìnnì kan tọ gbogbo ẹjọ́ ti ń tọ̀wọ̀ yín ẹ̀tọ́ rẹ̀ ló ń gbà tó bá ti wọ̀ ẹni bàbá rẹ̀ ti tọ́ olóko bọ́ tó gbàtà níbi sọlọ́wọ́ àdìsílẹ̀ ti sọ pé gbàtà sọ kókùnrin yẹn máa pẹ́ rìn àjò yọ gbọ́wọ́ sókè ya Rabbi ya Rabbi wa mat'amuhu haram wa malbasuhu haram wa mashrabuhu haram. وغذي بالحرام فأنا يستجاب له غذي بالحرام يعني في ونوع في الطعم أو الماء سيكي كما في وطعم كنت ما سيكي gbogbo àti ọba ṣàdúrà ọlọ́run nígbà ọ ọ̀kan nínú nǹkan mẹ́rin tí máa kọ dínà kọlọ ọgbàdúrà níbẹ̀ pẹ̀lú ẹ tí mẹ́ta yòókù bá kún àdúrà rẹ ò ní máa gbà sẹ́yọ̀kan náà lè lápa bẹ́ẹ̀ lóde wọn bó ṣe máa náà lápa àdúrà rẹ̀ ní tètè máa gbà bíi tẹni tí wọn ò fi èèwọ̀ tí wọn ò fi tọ́ àmọ́ àdúrà rẹ̀ ọmọ gbà gan ẹ̀rù mẹ́ta ọgbọ́nu mẹ́ta ọ̀kan náà ni tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ bó ti jẹ́ ṣùgbọ́n ìbéèrè alákọ̀ọ́kọ́ pé tó bá dijọ́ gbẹ̀dà kéèyàn ẹni tó jẹ́ mọ́kìlẹ̀ tó jẹ́ olùsì náà lẹ́ni tó gbé tẹ́ ńláńláńlá wá ṣùgbọ́n tó ṣe é pé o ti bú lágbájá ọpẹ́ kan lágbájá ọyọ tè sẹ́nìkan yín mú sẹ́nìkan wọ́n máa mú gbogbo dáadáa rẹ̀ wọ́n máa kó fún wọn máa kó fún wọn máa kó fún wọn títí tí dáadáa bá tán wọ́n mú àìdá wọn tí wọ́n máa rọ̀ lù. wọ́n ní tí wọ́n á ké kéfè rí lè yẹn tẹ̀lé tí wọ́n mú nu dáadáa sí yẹn wọ́n kó fún un sẹ́wáàsì kó fún un yóò wúlò lẹ́sẹ̀ tó bá dijọ́ gbẹ̀ndà kìí wa ma rabbuka bi dhallamin lil abid olúwa ẹlẹ́dàá rẹ láyé àti lọ́run kì í sábò sí táwọn ẹrú rẹ kèfèrí náà ẹrú ọlọ́run gẹ́gẹ́ bó ti jẹ́ pé mùsùlùmí náà kọ́ ẹrú ọlọ́run ọlọ́run bá sì lóun ti àbòsí léèwọ̀ ya ibadi inni haramtu dhulma ala nafsi wa ja'altuhu bainakum muharraman fala tadhalamu ẹ̀yẹ rú mi mo ti àbòsí ti ṣe léèwọ̀ lórí mo ti eléyìí túmọ̀ sí pé tá a bá sàbòsí sí kékeré tá a bá sàbòsí sí òun náà gbẹ̀sán rẹ̀ ń jọ̀gbìn dàgbé àmọ́ ṣùgbọ́n o tẹ bá padà sínú àdìsí àdìsí alẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ni man kanat indahu mazlamatun li akhi tẹ bá ní kẹkẹ gbà nígbà àbòsí lọ́dọ̀ ọmọ ẹ̀yà yín mùsùlùmí ẹ tètè dá padà lónìí síwájú ọjọ́ tí ò ní sí wúrà tí ò ní sí fàdákà tó ṣe é pé iṣẹ́ yín tẹ́ ẹ ṣe ni wọ́n fi tà wọ́n. Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah wọ́n ní tó bá ti jẹ́ ògbìnlẹ̀ àgbéyàmù wọ́n kì í sọ̀rọ̀ pé kèfèrí ní dáadáa gbogbo tó ní àìdáa náà kò sí dáadáa ló nǹkan tí kèfèrí ní torí pé lẹ́yìn kó ti jẹ́ kèfèrí kí ni ọba tó jẹ́ dáadáa rẹ̀ kò sí jẹ́ ọ̀jẹ̀ dáadáa rẹ̀ tó bá wọn jẹ́ kéèké fèrí lèèyàn bá ṣàbòsí sí iṣẹ́ rẹ̀ èèyàn ò sí ìtàn iṣẹ́ rẹ̀ èèyàn kò sí ìtàn ó fi wá kan fèfèrí tẹ̀yàn ṣàbòsí sí wọn ò ní fún dáadáa torí pé gbọ́dọ̀ kó lọ kí ló fẹ́ fi ṣe àìdá rẹ̀ ni wọ́n kó lóyàn torí pé òun ò ní dáadáa kan kò sí tó fẹ́ fi ṣe ń jọ yẹn àìdá tiẹ̀ ni wọ́n mú ọ̀rọ̀ lóyàn ilé yẹn jẹ́ bó ti ṣe jẹ́ o tọ́ba wa jẹ́ ike kẹfẹ́rí yẹn ló ṣàì dá sí yẹn kọ́ kẹfẹ́rí yẹn ló ṣàì dá sí yẹn ẹ sì mọ̀ pé láì àìdá lásán ló wà kò sí dáadáa àtàìdá òun ló ṣàbòsí fún yín dáadáa ó ní ọba fún yín kò sí àìdá tí wọ́n rọ̀ lù ilé yẹn jẹ́ bó ti jẹ́ irú àwọn ìbéèrè ló wúlò ló ń sàwọn èèyàn láǹfààní kì í ṣe pé ọgbàrún zoho wọn kí á sùn. tí ẹ bá jẹ. alhamdulilah hadith yẹn ó fẹsẹ̀ rinlẹ̀ ó gbórígé ìbẹ̀nu sàhíì mùsùlùmí àwọn síra mi bẹ́ẹ̀ ìgbé títa bá jẹ ẹran àbùkà kátà lù àlà olùsọwọ́pọ̀ àyíṣe tó bá wọ̀ títa bá sàlù àlà tá a bá jẹ ẹran àfúnú ẹ sàlù àlà tó bá jẹ ẹran àfúnú torí ẹ ló ti jẹ ọ̀fàhì òní pé jíjẹ ẹran àfúnú ló máa ń bá lù àlà jẹ jíjẹ ẹran àfúnú máa ń bá lù àlà jẹ àdéhùn kan wá wá àdéhùn jáde ibn Samura radiyallahu oníkànnà áàkìrò àmúrẹ́yìn من رسول الله صلى الله عليه وآله وسلم ترك الوضوء مما مسته النار إذا نبي سكين òní kékeré tó àlù aláṣẹ sọba jẹ tí wọn fi náà ṣe tẹsí mọ kí wọn máa fi náà ṣe ẹran adéke gbogbo ẹran tí ànábì bá ṣe wọn lè ṣe wọn lè tí ànábì ṣe káyìn ní gbèsè ayé rẹ̀ ó ní pé tó bá jẹ nǹkan kan tí wọ́n fi iná sè fẹ́ràn náà wọnú ẹ̀ kì í tún àlọ́ àlàsì. alimami nawawi rahimahullah ta'ala wọ́n ní bẹ́ẹ̀ ni eléyìí àmọ́ mọ́kànlá ntọ́fẹ̀ tó gbòòrò ni ṣùgbọ́n a ti là á kí la fi là á àyà fi ara rà fún mi. yẹn pé gbogbo ntọ́ bá jẹ nínú tí wọ́n fi iná sè kọ̀bàlùwà láàrẹ̀ jẹ àyà fi ẹran ràkúnmí ọ̀dà ẹran ràkúnmí wo ò sí ní tútù lọ jẹ́ o tún bá lù àlájọ nítorí kí wọ́n ní sàlù alátọ̀ bá jẹ́ ẹran ràkúnmí tẹ̀lé ìjẹ̀bù ti jẹ́ kí wọ́n á lọ tẹ̀ran ràkúnmí fi máa bá lù àlájẹ eléyìí ọ̀rọ̀ tó wá pọ̀ parí àmọ́ tá ti rí pé àdéhùn ti mú wa tá ti mú tuntun anabi sallallahu alaihi wasallam ní tá a bá jẹ́ ẹran ràkúnmí ká tún àlọ́ àlájọ. والحديث نفسه علة حديث يقول على هذا تكون سبب نعم ètò túmọ̀ sí pé tó máa gbé ẹran kan fún ọ tó ń ṣe méjì pé sẹ́ran rà fún mi ní àbí ìsẹ́ran rà fún mi tó ti lálù àlákò tó jẹ́ ó lè béèrè tó dàtí wàá fi mọ̀ pé tó tún àlù àlájà àbọ̀ ló tún àlù àlájà. Aleykum salaam.

ṣé ló kú ṣe àbúrí ọ̀rọ̀ àtúnṣe. alhamdulilayi ẹjọ́ bá kó sọ́wọ́ fìtínà kọ́lọ́mọdé àrẹ fìtínà sọ̀tà àwọn kẹfẹ́rí wa sọ pé ṣé ara àwọn ni ọ́ ni àbára àwọn ọ̀dà ọ̀ ṣé wàá béèrè báwọn. so èèyàn sọ fún wa pé lópin ìgbà tí imáàlì bá ti wà lọ́kàn èèyàn dáadáa ìyá sọ pé ìbára yín náà lò ìbára yín náà lò ebi wo sì gbà lérò ni pé ebi èèyàn bíi yín náà lè mí náà ìdí ọwà lọ́kàn tiẹ̀ nù à ìbára yín náà ni mí ìyẹn ni pé ebi èèyàn bíi ti yín náà lè mí náà tòtò ń bá wọn gbó kọdà ni wàhálà lè ṣẹlẹ̀ ìsọmọ ṣọ́ọ̀ṣì ni ọ̀nà àbí ìsọmọ so tọ́ba bí ọbẹ̀ o lè sọ ọmọ sọ́ọ̀tì ni ọ kò lè bá a bọ́ nípìn ìgbà tí imáàní bá ti wà lọ́kàn ọlọ́mi ìlà mọ̀lẹ́kùkiri ha wọ̀kọ̀lùbọ̀wọ́ mọ̀kọ́mà ẹ̀nùbẹ̀lì náà ẹ̀ńtẹ́ máa tú láti tí wọ́n jẹ́ ń pa tó ti wí gbólóhùn kẹfẹ́rí kò sí tó burú mẹ́ lópin ìgbà tí ọkàn rẹ̀ bá balẹ̀ sí imáàní wọ́n á káwọn síbì kan wọn ò jẹ́ kó rí ìrọ̀kí títí ikú fi pa mẹ́ẹ̀. títí bá wá kú àkókò mùsùlùmí ní àbókù kẹfẹ lópin ìgbà tí mẹ́rin bá ti ń bẹ lọ́kàn tí èsì kò di kẹfẹ rí náà lóòótọ́ ó kú mùsùlùmí gbogbo òun tí ò rí pin yẹn látàrí ibi tí wọ́n ṣe wọn mọ́ àti tó ṣẹlẹ̀ àmì tẹ̀lé wọn wa kó sàmójú kúrò سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت